àgbo fún infection àti hormonal imbalance. masha allah bá mi wá àìdán bẹ́ẹ̀ ni bá mi wá àìdán bá mi wá ẹ̀rù ẹ̀rù àwọn ká èyí tí ò lamọ́ bá mi wá kànáfùrù clove aloe vera Ewe dongoyaro ewé efinrin ewé akíntọ́lá ṣe gbogbo kíní wọ̀nyí lágbo kó wá bá mi já káfra àti kó ṣe lágbo tó bá ti ṣe lágbo farabalẹ̀ kó gbọ́ fídíò yìí délẹ̀ ó fẹ́ máa mú ni wàádẹ̀ tó wá ríbi tí wọ́n ti máa ń fi àgbo wẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí fi fídíò yìí ránṣẹ́ dáadáa síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn ìkóró bálágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà nífà àwọn ọmọ aláìní zero nine thirty two ninety eight thirteen sixty four àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní zero nine thirty two ninety eight thirteen sixty four GT Bank Global Dahiratu Dhikrlahi Islamic Organization GT Bank Nigeria fún gbogbo èké nínú ìpinnu níjà abẹ́yẹn tẹ́ fẹ́ ra product wa àbóbìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ wa lọ fún full package wa àbọ́kùnrin tí nǹkan ọmọkùnrin ń ṣe ségesège tí ó lè perform dáadáa abẹ́yẹn tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ abẹ́yẹn táyé ń dà láàmú ẹ wọ́sọ̀pọ̀ wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ kọlù wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five gbogbo àwọn product wa made in Indian packed in South Africa àbáyàn polówó àwa láṣẹ àwa lọ́lọ́run fi kẹ́ bí sínú láì tààlà ẹ̀bọ nínú ìdí ayé ẹ̀bọ nínú àìsàn bẹ́ẹ̀ ni tẹ́ máa rí kẹ́ ọlọ́run tẹ́ máa bá àánú gbà Sheikh Afagba International Limited kò síbi tẹ́ wà tá àti lè deliver fún yín à ń lo DHL a dẹ̀ ń lo GIG Logistics a dẹ̀ láwọn ọ́fíìsì káàkiri a dẹ̀ ní ọ́fíìsì sí abraham adesanya estate bisney laitaala ní àjálẹ́kí etí ọ̀sà lagos àdúrà wa gbà ẹ wọ́sọ̀pọ̀ alórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ bẹ́ẹ̀ ni wá àìdán wá ẹ̀rù wá kànáfùrù wá ewé aloe vera wá ewé dóngóyàrò wá ewé akíntọ́lá wá ewé efinrin kó gbogbo ẹ̀ papọ̀ sínú pọ́ọ̀tù ṣe é lágbo fi káfírà ma mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ kó tó ṣe period tó bá ń ṣe period lọ́wọ́ tó bá parí period wá máa fi ṣanra máa fi wẹ̀ òrírí omi ń jáde lọ́mú ni nǹkan kí nǹkan jáde lójú ara ni ó ti mọ̀ nǹkan tó ń jẹ́ infection ó ti mọ̀ nǹkan tó ń jẹ́ pé kí òun mọ̀ máa balance ó lè cause menstrual disorder a lot of things ló máa ń cause àmọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí náà o ti ń ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ látọjọ́ tó ti pẹ́ bó ṣe ń pàkan nìkan rú tọ̀rọ̀ ẹ bá ti rí bẹ́ẹ̀ tó dẹ̀ ti rí pé táìmù símọ́ pẹ̀lú ẹ̀ ẹ̀ jẹ́ ti sáré tètè wá sọ̀rọ̀ Sheikh Afagba International Limited wá lọ fún full package bẹ́ẹ̀ ni both natural and spiritual wọ́n jókòó sínú womb wọ́n jókòó sínú ovary bismillah ta'ala hormonal imbalance Ni sọmúroro ní PID ni pelvic inflammatory disease yeast ní hyperclatin ni gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lóríṣiríṣi sperm leakage ní fibroid ní infection ní gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́ńtàtì wa bismillah ta'ala wá lo full package wá fi inú ṣoyún wá fẹ́yìn gbọmọpọ̀ abẹ́ni tó ń forí kókó alátakùn tó ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ó ń ṣiṣẹ́ bí aláìṣe ó wà ń lo òyìnbó bí aláìsí wọ́n ń dà á láàmú ẹ contact wa ètò àwẹ́wà tá a fi yanjú problem yín fún yín ètò sàárà wà tá a fi yanjú kéèsì yín ètò àdúrà wà tá a fi yanjú kéèsì yín àwọn àlàlí wà tá a fi yanjú kéèsì yín yàtọ̀ sáwọn product àwọn alukuriani wà tọrọ ẹ bá gba alukuriani ó gba yasin ni ó gba káfí ni ó gba tọ a ó gba emi ni ó gba fatia ni ó gba pílà ọsùn méjèèjì ó gba ìsáwákà ó gba múlíkù àbógbórúkọ náà yálà tìfù fatahu wa abu sataru kọ aru jabaru ó gba àwọn orúkọ ọlọ́run ńláńlá bẹ́ẹ̀ a máa hàn fún ẹ tí wàá mú àbẹ́yẹ tí wàá fi wẹ̀ bísíní láì tààlà kò síbi tẹ̀wà tí a lè sẹ́ǹdì nǹkan sí yín o ọlọ́run ọba ló dẹ̀ ń kọ̀ǹtú ayé gbàgbé lórí pé o ti lọ gbá o ti làwọ àwọn òní secret jí fún yín láti evil world bísíní láì tààlà ọlọ́run la máa pè kó wá dá sọ̀rọ̀ yín àti nǹkan tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ tílíkà ojúdú ńlá àwa ọmọ yìí ti ìlà àwa rọ̀sù láwù innahu ẹ̀mí òkùnkùn èṣù wọ́n wù ẹ́ o tí wọ́n ò dẹ̀ lè rí wọn yàtọ̀ka bá tó hu ṣe ìtọ́nu minal mas mo fẹ́ kó mọ̀ pé ẹ̀mí òkùnkùn máa fọwọ́ kọ̀yàn ó dẹ̀ máa ń dàyàn láàmú bẹ́ẹ̀ ni ẹ kọ́ńtàtì wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five all in one natural apps ikú nìkan ni kò lè wò bẹ́ẹ̀ ni ó dẹ̀ wà halal ogbalabu kọjá wà scientific approved they are all powders made in India packed in South Africa prevention ni treatment ni cure ni ó lágbára púpọ̀ jù ẹ gẹ́ẹ̀tì caterpillar fún tọkọtìyàwó tó ń wojú ọlọ́run ọba fọmọ ọkùnrin tí ó lè ṣe déédéé dáadáa gẹ́ẹ̀tì transformer ní eleven hundred power tó bá fẹ́ kó lágbára sí gẹ́ẹ̀tì pẹ̀lú caterpillar àti miracle leaves miracle leaves yìí wọ́n jókòó sínú womb wọ́n jókòó sínú ovary wọ́n jókòó sínú ikùn obìnrin àbíkùn wú àbẹ́sẹ̀ wú àbáwọn oúnjẹ ojú oorun tó tilẹ̀ mọ́nù fún ẹ̀ àbọ́fà gbìyànjú kó gẹ́ẹ̀tì miracle leaves bó jẹ́ ẹ̀kan lójúmọ́ make sure lọ́dún make sure pé o mú máa fi ṣanra máa fi wẹ̀ máa fi sprinkle inú ilé because ó lágbára púpọ̀ ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti máa in zemzem la fi preserve senna leaf anam mọ́mọ́ sọ̀rọ̀ fún wa nípa senna leaf bó ṣe lágbára sí ẹ get memory booster ìsọ̀yè ileham ó lágbára púpọ̀ jù bulldozer med fibroid fóyún ìjọ àti fún blockage tube ẹ get virgin olive oil àti black seed oil àti powder ẹ̀ èyí tó ti ní rúkìá nínú tó wà tested and confirmed adè láwọn special package lóríṣiríṣi ẹ contact ṣe é kí àfàgbà àmọ́ o lẹ́yìn nọ́mbà tá a fi sílẹ̀ yìí anybody tó bá fi nọ́mbà mi sílẹ̀ kì í ṣe nọ́mbà wa company account la fi ń gba order sheik afagba international limited gt bank la fi ń gba order torí àwọn èèyàn ń ṣe impersonation wọ́n ń lo orí wa àwa kọ́ fóònù kan la fi ń gba order káàkiri gbogbo àgbáńlá ayé ẹ ti understand yìí sí òun náà dẹ̀ ni plus two three four eight ten nine thirteen fourteen twenty five anybody tó bá pè yín ẹni kó súnṣì sí fídíò àwa ni èmi ni mo ń gba ọ̀dà wọlé àbí ìyàwó mi kódà àwọn branch ta ní i make sure.